الله ذلك فليفرحوا وخير مما يجمعون قل أرأيتم ما أنزل الله لكم من رزق من رزق فجعلتم منه حرام

إنه من يهد الله فلا مديد له ومن يدلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه ومن اقتدى بأثره واستنى بسنته إلى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء وشفاء لما في الصدور وهدى ورحمة وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وبذلك فليفرقوا هو خير مما يجمعون tí ó dá wa sí dásìkò yìí ó ń fanu rẹ bá wa lò látara wípé àjọ kan nu ẹrúsìn rẹ gẹ́gẹ́ bó ṣe kẹ́ gbogbo àwọn nǹkan tó dá ádá èyí tó gbà wípé ọlọ́run bẹ ni àbí èyí tí ó gbà èyí tí ó mọ ọlọ́run lọ́kan ṣoṣo ni àbí tí ó fẹ́ ń gbòjẹ́ wípé wíwọ rahman samawati wal ardi òun lọ́ba ti ń kẹ́ gbogbo sánmà àtúwà sánmà àti inú ilẹ̀ à ń bẹ bí rahmeti yìí pẹ̀lú kẹrẹ àtàánú rẹ̀ kó jọ kó mọ́sá àlékún àánú rẹ̀ léwa lórí bẹ́ẹ̀ la tọ́wọ́ àlékún kí àlékún kẹfà nàbọ̀ Muhammad àtàwọn aráàlú rẹ̀ àtàwọn sàbẹ̀ àti gbogbo àwọn tí wọ́n rìn tí wọ́n ṣiṣẹ́ tí wọ́n nígbàgbọ́ lójú kọ́nà òjíṣẹ́ ọlọ́run tẹ́lẹ̀ kí a mọ̀ òfin ní mọ́yọ̀ wá pọ̀ nà wọ́n lọ níbi tí a bá tafsir suratu Yunus dé ìyẹn ni aya 59 ibẹ̀ láti gbé lónìí insha Allah ta'ala níbi tí ọlọ́run bá nígbà tí ń sọ fún anábọ̀ Muhammad ìkí àtọ̀lọ́ náà kó wọn bá láti kó lè ṣàlàyé fún ọ ní kó bí fọ́tìlélá wà bí rahmeti yìí. Nígbà tó náà bá dẹ́dà jẹ́ kó jẹ́ kí Al-Qur'an tó fi ránṣẹ́ sí anábọ̀ Muhammad tí ó máa jẹ́ mawu'idha ìrántí ìtanijí kúrò níbi tọ́lọ̀ ọba lóhùn ọ̀fẹ́ ìpè ní sí lọ sí ilé ìwòsàn náà ní ọlọ́run yóò tún wọn máa jẹ́ ṣìfà ìwòsàn fún gbogbo tí ń já àárẹ̀ ẹ̀mí wà dòlìjísìn àti àárẹ̀ tara méjèèjì làkúrá ni máa jẹ́ ó wá níbi máa fi sùúrù wàhúdà àtúnwárí mọ̀nà tágbà fi láyé ń bẹ̀ wàràhàmà ìkẹ́tà fi bára wa lò ọlọ́run ṣàlùkùrá nìmíkẹ́ fún wa òwòdìlẹ̀ mọ̀mìnì fáwọn olùgbàgbọ́ òdodo kúl ìfọ́dìlá sọ pé pẹ̀lú ọlá ọlọ́run rẹ ìyẹn ni pé ó fi sọlá léwa lórí ní kìí sípa àdìsá rẹ a ṣe kankan fọlọ́run tọ́lọ́run ṣe léyìí fọ́dù ni ọlá ni èlé ní látọ̀dọ̀ rẹ̀ wàbí rahmeti yìí àti ìkẹ́ rẹ̀ ń gbòòjọ pé rahmeti sábà kọ̀tì ránọ̀bì ìkẹ́ rẹ̀ máa fàbíláàlì pẹ̀lú eléyìí tá a sọ yìí fàlìyà fọ̀rọ̀hùn ìyẹn gan ló lè jẹ́ ìhun máa dunnú owó ọ̀háyìrún mẹ́ma ẹ̀jìmáìrún ó gbogbo táwọn èèyàn kójọ lónìí tán lọ́rọ̀ ọ̀tayé lọ́dọ̀ tiwa náà. kó àwọn ayé tuntun máa àwọn ọmọ ọmọ ọmọ lákùnrin ní ìsìnkú fàdé àìsùn ẹ̀yẹ ń sìn ọlọ́run alukwani tún sọ fún anábì pé kó ní sọ fún wa àrọ̀ àìtún ṣé wọn ò rí tàbí ẹ ẹsẹ̀ bí ìgbà tẹ́ mà má anzala Allahu lakum tọ́lọ̀ ọba dídà ń sọ kalẹ̀ fún inú tó bá sọ mi rizqi ìyẹn ni pé gbogbo tí ń bẹ táwọn sáǹfààní lórí ilẹ̀ sánà ti wá ó ní wà fi sàmà gbogbo ń tà ń ìkẹ́ rẹ̀ sánmà ní ti wá tó na tí ń pàṣẹ rẹ̀ ní òkè sánmà ló wà ó ní máa zọ ọba dẹ́dà sọ kalẹ̀ fún wa láti sánmà mẹ́rẹ́sìkì jẹ̀mú wa fàjà àìtùm mínú haraman wà halalan tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ńgbà àdáyé tán kálukú náà sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọn asọ́dà láàlì fúnra wọn tó sì jẹ́ wípé àtàrí nínú àwọn àkọ́ìk àwọn pàápàá kan tá a gbọ́dọ̀ mọ̀ orí wípé alhalalu wal haram mashru'iyatiha biyadillah aw mashru'iyatihi biyadillah ẹni tí ó sọ pé kìíní yìí halal ni kìíní yìí wọ ni ọlọ́ọ̀bá dáadáa nìkan ni kò tọ́ lẹ́nu èèyàn kan kó wá sọ pé lẹ́yìn èèwọ̀ ni èèwọlé wa ni ó lè jẹ́ ìwọlé wa bá kìí ẹ̀sìn so tiẹ̀ àwọn èèyàn ṣe soríṣiríṣi nǹkan ìwọ̀ fún ọmọ tọ́lọ̀ tó sọ lẹ́tọ̀ fún wa lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú kan wọ́n ní tíṣu wá kọ́kọ́ jáde àìsí kí ni wọn ò ní jẹ títí tí wọ́n fi sàwọn òòsà kan tí wọ́n fi sàwọn ẹ̀bọ kan léyìí tí ò bá lánàá tọ́lọ́ mu àwọn ni wọ́n fẹ́ sọ léwọ̀ fún wọn bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ táwọn èèyàn sọ léwọ̀ pa ilé wa àìjẹgbá eléyìí òbófin ọlọ́ọ̀bá léra mu òun ló falẹ̀ sọ́lọ́tù Yunus eh, sọ́lọ́tù Muhammad pé kúl tààlà ó agbó máa àrùnmáàmà alaykum rabbukum ọlọ́run fẹ́ kà fún wa àwọn nǹkan tó ń ṣe léèwọ̀ fún wa fún wa àwọn nǹkan ọlọ́run sọ làwọn fáwọn sọ báyìí pé ọlọ́run bá nínú hadith anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní ọlọ́run sọ àwọn nǹkan kan léèwọ̀ ó dẹ̀ sọ àwọn nǹkan kan lẹ́tọ̀ wa sakata anil ashya ó wá dákẹ́ lórí àwọn nǹkan kan tí ò mẹ́nu bá rahmatan lakum fala tasalu anha ó fi sàánù wa ni ẹ gbogbo àwọn aláìní tọ́lọ́run gbà kalẹ̀ fún wa àwọn nǹkan tó ṣe ó ti tó wa so yẹn ni pé kó má jẹ́ ìyàkà ní òwà àjòkó ní ó sọ pé kíní yìí ẹ má gẹ́gẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn táwọn lónìí tí wọ́n sọ pé tọ̀ àwọn fẹ́ gbá funfun àwọn ò ní jẹ́pó àwọn ò ní dáta àwọn ò ní jẹyọ kí ni wọ́n ṣe ma anzalallahu alaykum min àwọn èèyàn ó wá sọ pé láà ó lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ pé àràmù lélẹ́yìn àràmù làwọn làwọn kó ń sọ fún wọn. Allahu adina lakum wá bí wọ́n wípé sí ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún wa a jẹ́ pé aláǹfààní láti bìyàn tó bá sọ pé kí ní àràmù ni èèwọ̀ ni èèwọ̀ lọ́dọ̀ yóò bá sì pọ̀ tá a gbọ́dọ̀ gbọ́ yí dáadáa èèwọ̀ lọ́dọ̀ ta ni lọ́dọ̀ Yorùbá pọ̀ gan ìwọlé wa so tiẹ nínú ẹ̀rí tá a bá dé kékeré tó mìíràn bá bí wọn lọ́pọ̀lọpọ̀ àwọn ilé kan lẹ́yìn lónìí wọn ni kó má jẹ kó má jata kó má jẹ yọ subhanallah ẹbẹ ṣe ń ṣe nìyẹn bẹ̀tì ọlọ́run dá wa dá ó dá ara wa yìí àwọn ìyàwó ọlọ́run àṣà wọn ó dá ara wa lára tó dá tí ìbàjẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run wọn tí ìbàjẹ́ ti ṣẹlẹ̀ sáwọn èèyàn tẹ bá dákẹ́ lórí rẹ̀ tí ìyá bá ń jẹ gbogbo tó wù lọ yóò máa lọ bẹ́ẹ̀ torí pé tẹ bá lọ wádìí kìnìyẹn ìpìlẹ̀ òsàn ẹ̀bọ̀ kan ló pìlẹ̀ kìnìyẹn torí ń dábẹ̀rẹ̀ pé Allahu adina lakum sọ́nà ló fún ayọ́ ń dá ló sọ pé báyìí ká máa ṣe àmọ́ alàlọ́ọ̀ì àbí à ń sàdá parọ́ mọ́lọ́run tọ́lọ́run sọ lọ́pọ̀lọpọ̀ àwọn ẹ̀ṣẹ́ kíni ni wọ́n ń sọ náà. wàhálà ọ̀rọ̀ ló máa ń yọ ọlọ́run mọ́sá láàánú ọlọ́run kó jọ kó fìkẹ́ rẹ̀ bá wa lò mọ́jà sàdápa ọmọ ọlọ́run nínú tó burú jù ní ẹni tí ó kábà máa jọ àlìkìyàmọ ọlọ́run alẹ́dínà yaftaruna ala Allah al-kadhiba àwọn tí wọ́n ń sàdápa ọmọ ọlọ́run ẹ gbọ́dọ̀ jẹ́ báyìí o ẹ ti gẹ́gẹ́ kéwọn kẹsàdé sọ pé ọlọ́run ní ẹ gbọ́dọ̀ jẹ́ báyìí tọ́lọ́run rẹ̀ sọ bẹ́ẹ̀ gbogbo tọ́lọ́run bá dàdá ó ń dá ní halali títí tó lu aṣọ àwọn kọ̀ọ̀kan pé ẹ má jẹ léyìí ẹ má jẹ léyìí ẹ má jẹ léyìí èyí tó dáa jẹnu mélòó àti ìjẹta náà ẹ̀ àmọ́ kí lè rò wọn àwọn tí wọ́n ń sàdá parọ́ mọ́lọ́ níjọ́ tí wọ́n bá padà sọ́dọ̀ ọlọ́mú ọ̀rọ̀ lọ́wọ́ ṣe rí náà. inna Allaha ló fọ́n ní àná. lánàá wa lórí ó kàn sọ láàrẹ̀ lóríṣiríṣi fún wa láàbò fọ́nlẹ̀ alanẹ́ẹ̀sì ìyẹn ni ó pa àwọn kan ní àlàyé ó pa àwọn kan ní fún wa nínú nílé wa ní ní wa lórí gbogbo táwọn yẹn padà àbí ìnira tó lè wá jẹ ẹwọ ẹlẹ́dẹ̀ lápòjúwe ẹlẹ́dẹ̀ ẹjá lọ mọ irú ìran bacterias wo ló wà lára rẹ̀ kó tó di pé ìmọ̀ òde ìsìn ṣẹ̀ṣẹ̀ wọ́n discover fún wa pé ó ní wọ́n máa ń pe kíkà ní virus kan tó wà lára ẹlẹ́dẹ̀ tí ikọ́ rẹ̀ bá bẹ̀rẹ̀ tó bá mú yẹ̀kan nínú ilé kò sẹ́ni tó lè lànà gbogbo lẹ́yìn ó kọjá kọfí arábìnrin kan láti ti ara ẹlẹ́dẹ̀ nìkan ẹ̀kejì bí ṣe máa ń jẹun bí ṣe mu oríṣiríṣi ìbọ́lọ̀ ló dá àbúdá rẹ ni ìyẹn gbogbo ọ̀pọ̀lọpọ̀ tó ní ká má jẹ yẹn ẹja wo kílánpà ní ti mẹ́mẹ́ fún wa láyé mi ó ní wàlá tákùn mímà làmúyúth kàràfí ìtàtù gbogbo alamọ kí nìyẹn ti ń bẹ́ẹ̀ bí kéèyàn ojú òkú gbèdé ìyẹn ni tí wọn ò dú tó kú fún rẹ حرمت عليكم الميتة والدم gbogbo tí ń àrùn àrùn ara pátápátá kò sí ara tó kọjá ẹ̀jẹ̀ ó sì wá lè jẹ́ pé ẹ̀jẹ̀ gbà lára láwọn àkóso mi ká máa jẹ ẹ̀jẹ̀ tí wọ́n gbà lára bukini àwọn ọlọ́run kan ọkọ̀ dáadáa lórílẹ̀‐èdè yìí ni tí wọ́n mọ́lù kálukú kan lọ kára àti màlúù tó gbádùn àti tó ní virus àti tó ní bacteria akáṣe kí ni àti rà wá lé wọ́n sì pa fún wa fáwọn jíìdì náà lọ́wọ́ akẹ́yìn wọ́n kà pa fún wa ní àti rẹ̀ kí ni àwọn ọmọ jẹ́ lọ tó a màlúù tí ń ṣe gbẹ tó bá lọ sí advanced country tó ti yé wọn ò ní màlúù kan wọ abatiọ láì jẹ́ pé wọ́n test rẹ̀ pé sófìtì láti jẹ àwọn òògùn kan wà tó bá lò fún ẹran jíjẹ so ti bóyá infection láti pa infections wọ́n sọ pé after twenty one days lẹ́tọ́ lè jẹ́ tí abẹ́rẹ́ yẹn bá wà lára yes ìjọ kan abẹ́rẹ́ abẹ́rẹ́ tí mo ń pa ẹ̀gbọ́n wọ́n tí wọ́n bá gún ẹran lábẹ́ àwọ̀ báyìí after twenty one days lẹ́tọ́ kí ni o látọ́ láǹfààní àti jẹ́ ṣé fúlàní tí o mọ gàgà lórí o ti gbábẹ́rẹ́ o ti gbẹ́ràn lábẹ́rẹ́ gàgà ló fẹ́ sọ fún wa so ti yé ìyẹn ni pé ẹran tí wọn ò bá dún tó bá fún fún rẹ̀ ẹ̀jẹ̀ ò ní tẹ́jẹ̀ wá ti lè jáde lára rẹ̀ gbogbo ẹ̀yà ẹbọ ni ó wà ẹ̀jẹ̀ ó tọ̀ sínú ara rẹ̀ ni yóò wà lọ gan-an

the sin tó bá tẹ́lá bá ní tí máa ń ronú ni kò yẹ kéèyàn kó béèrè pé wáyé tọ́lọ́ ọba adẹ́dà fi ṣe ọtí mímu ní kí ni o léwọ̀ kò yẹ ká máa wádìí ẹ̀ láláì onílà akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ máa béèrè ẹ̀ but the sin náà bí ti ilẹ̀ ṣúdé báyìí tẹ́ bá dọ́pọ̀lọpọ̀ àwọn àyè kan tí wọ́n ti ń ta ọtí yẹn ẹ bá wọn ẹ̀ tí wọ́n jòkó bẹ́ẹ̀ kó náà lè bẹ́ẹ̀ ni tó professor àgbà tó mọ̀ mu ti yẹn tábùpẹ́ lọ́sọ̀ pé wàhálà tó lè kù bí àìdí kún ilẹ̀ ta lùkà ẹ má fọwọ́ ara yín fàparun ẹ wá sọ fún ẹ lọ bá dọ́tọ̀ tó bá nímọ̀ ègbò egbògi dáadáa ègbò yóò sọ mi pé ọ̀pọ̀lọpọ̀ kánsà tí ó bá yàn láyé lónìí látara ọtí mímu ni diabetes dẹ́n fi lè tètè rí dáadáa tí ó tètè rí e cheap lára kíni o lára bíà ni ayẹ́pẹ́kẹ́ lọ́wọ́ wá sọ fún wa ó ní ìnáma harama aleikum ìnáma ìnáma alhamuru wàlá ìsir wàlá ọ̀tọ̀ wàlá ríjìsùn ní amali ṣètọ́ fàjítẹ́nìbù ẹ jìnnà sí wàlá alákùn tẹ́ bá bẹ́ jèrè ìyẹn ni pé èrè jẹ́ pẹ̀lú tọ́lọ̀ ń ṣe ní kíni o tó ṣe ní halal fún wa ìyẹn pé tó wá jàlá ní ẹ àwọn akọ́là sọ pé eléyìí là á jẹ eléyìí là ní jẹ ọlọ́run ni ó sọ bẹ́ẹ̀ ibẹ̀ láti mọ̀ pé al-Islam Islam ó ní kíni o at-ta'atullah istislam al lè tọ́ wọn kédọ́ kájúpájú sẹ́lẹ̀ náà ní kíni ní Islam torí pé Islam ni nìgọ́mù àyàtì mùtàkàmìlà òun lè tó ayé tó pé inú tí ọmọ west ò fẹ́ gbọ́ tí ò ní gbà rárá tẹ́bálẹ̀ ẹfẹ́ máa kírun lójúmọ́ yóò ní kò sí wàhálà àbí ẹfẹ́ máa gbà rẹ̀ yóò ní kò sí wàhálà yòó bẹ̀tì kẹ́ sọ fún pé kó o má jẹ eléyìí kó o má mu eléyìí aṣọ báyìí ni kó o tí ò ní ṣe kí ni ohun ò ní fara mọ́ which is dán pè mùsùlùmí nìyẹn mọ̀nsẹ́lì alimuslim mọ̀nsẹ́lì ma'amurawu nílá ẹni bákọ́rà ó ní ìyá ayúwà lẹ́dínà àmànù díkùlú fi sílmì káàfà islam yà áwọ̀ tán ni àwọn ẹmọ́ ọlọ́run sọ ń tààmà jẹ tìntìn ajẹ́ pé ń tà jẹ tí ó jẹ́ aláàlì ń tọ́lọ̀ bá sọ ní aláàlì tọ́lọ̀ bá ti ní àrámù ní aláṣẹ kìíní ń tà fún jẹ́ mùsùlùmí náà nìyẹn tá a ti lè jẹ́ èèyàn ajẹ́ pé bí àkàbá wọn bá dàpọ̀ àrọ́ wá fún wa pé eléyìí ẹ má jẹ́ o wọ́n lè wo sùsù tó ní lábàdà ẹ màlúù o tí àwọn tó máa sóògùn wọn ni màlúù ajáàgùn ni mẹ́lúkì òkè wọ́n ni ajágun ni ẹ̀ sẹ́mà páàgùn ni kẹ́rọ lọ́kẹ́ màmá jẹ màálù lá so àwọn ìlọ́kẹ́ màmá jẹ màálù ẹlẹ́mìn ní rárá èmi jẹ ìyá àbọ̀ kì í jẹ́ kí ni kì í jẹ ìyá àbọ̀ <laughs> gbogbo àlámọ̀rí yẹn ẹ ti kẹ́bẹ̀ ìyẹn pé ó sọ ẹyin jíjẹ àbọ̀ ó sọ di kí ni o èèwọ̀ fún rẹ̀ náà وما تقول في شأن وما تسلو في قلوب com ò sí síkà wàá máa tẹ́tù mí ní omi kọ̀ọ̀ánì bẹ́ẹ̀ lẹ́ẹ̀ ní ká nínú kanú ayé kọ̀ọ̀ánì ìlà wàlá táàmẹ́lú nàmìn àmẹ́lì bẹ́ẹ̀ lẹ́ẹ̀ ní sẹ́nu sẹ́kàn ìlà kúnná àlẹ́kùn ṣùwúdàn ìfòfìdúnàfì àyàfi káwọn ọlọ́run máa jẹ́rìí ìṣesí yẹn ìyẹn ni wípé kò sí tọ́mọ nìyẹn ó dáwọ́lé tí ó máa ṣe àgbọ́dọ̀ ó ṣe kíni kò ní mọ̀ pẹ́ ìyẹn ni pé ọlọ́run ọba dẹ́dà ń bẹ pẹ̀lú wa lórí gbogbo ṣe sí ẹ pé ṣáàni ló kọ́ fi bẹ̀rẹ̀ ṣáàni ẹ pé tí ọba ní à ń ṣe ṣáàni kan àti kì í ṣe èdè Yorùbá èdè kí ni èdè lágbára ni yàní ṣáàni ìṣesí lójú sọ pé kúlà yà omi wúwa fi ṣáàni gbogbo ìgbà lọ́lọ́run bẹ nínú iṣẹ́ tí ń ṣe ìyẹn ni pé àmì máa bẹnu ṣèṣì kan ká ṣiṣẹ́ kan káka kankan àyàfi kọ́ lóun ṣe kí ni kó mọ̀ ń pẹ́ ìtùfì dúnà fi gbogbo ìgbà kí ìgbà tọ́mọ ni yóò bá ṣe kankan yóò ṣe ní kọ̀rọ̀ dàbí yóò ṣe ní kí ni ní gbangba ó ní wàá ń dàwọ́ tí olùkọ́ yìí láyà lẹ́mu ha èlẹ́ ọ̀hún ó lọ́dọ̀ òun ni kọ́kọ́rọ̀ kọ̀kọ́ wà ìmọ̀ kọ̀kọ́ ọ̀dọ̀ òun ni láyà lẹ́mu ha èlẹ́ ọ̀hún wàyà àlàmáfẹ́ bàrẹ̀ wà báyìí òun mọ ti ń ṣẹlẹ̀ tó nínú kòtò nìyẹn bá ti ń ṣe ọlọ́run ni mo mà. wàá máa tẹ̀síkùtù min waraqatin illa ya'lamuha. wàá máa tẹ̀síkùtù min waraqatin min ratbin wala yabisin bẹ́ẹ̀ lewé kò ní bọ́ọ̀lẹ̀ lẹ̀ ó gbẹni abótíkíní abótútù illa ya'lamuha àìkọ́lọ́run ni mà ń parí. sotie ìyẹn ni pé ọlọ́run fẹ́ jí kó yé wa wípé kúlù sọ̀gírì wà kẹ̀dírí fi ẹ̀lmìlá gbogbo nǹkan tá a wò lè rí yẹn nínú ọmọ ọlọ́run ṣe kí ló wà ara àmọ́ rẹ̀ lábìbẹ́ ọlọ́run tó mọ̀ nípa tá à ń jẹ ó nímọ̀ nípa ẹ̀ aláyà àlámù mọ̀ nìkanlẹ̀kọ̀ wọ́n wọ latiful khabir ọba tó dá nǹkan tó mọ̀ tí ń nípa rẹ̀ àwọn èèyàn ṣe ọ̀pọ̀lọpọ̀ fabricate ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ́n invent ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ṣe kí wọ́n ò nímọ̀ nípa ẹ̀ mọ́ ọlọ́run dá ọmọ nìyẹn kó má ṣe kí ni kò dá ìdá kan tó ma sọmọ ènìyàn kó mẹ́rin pa ma parí ó nímọ̀ ní kò sí dábàá yẹn pé mi ń dá bẹ́tì mi ń dá bẹ́tì ha wà ìlànà mùsàkọ̀rọ̀ àwọn mùsàkọ̀dá kó ló fi kìí dábàá mọ́ kò sí dábàá yẹn ẹ̀wọ̀n làwọn náà dábàá yẹ àlàlà Waka lọ́dọ̀dọ̀ wàkàáyìn min dáadàtì látàmìlì ha Allahu yẹ rúsùkù àwọn awa ó bẹ̀rù àdábà kan tó ń dá wọn ò lè gbé nǹkan jẹ oúnjẹ rẹ̀ gan òkú lé kíni kò lè gbé èmi mú pèsè fún àtẹyìn tẹ́rù gbóúnjẹ yín pé dá wa ó sì nípa wa. rabbika min mithqala dharratin fil ardi wala fis samaa kò sí nǹkan kan tó pamọ́ fọ́lọ́run bí nǹkan ẹ̀ ṣe wọlé kéré ma ó lè kíni bó nǹkan ẹ̀ bó lè kíni bó ṣe wọlé kéré ma ó wá tàbí dharra ẹ̀fọ́tàbí dharra òní al-atom bí ọmọ náà gún fil ardi nílẹ̀ ni wala kíni wala fis samaa àbúkọ́ wà ń sáma ìlà ẹ̀ àlẹ́ mu à àkọ́lọ̀ ìyẹn ni kó tiẹ̀ tó kéèyàn sọ fọlọ́ pé ọba tó mímọ̀ alladhi ya'lamu sirra wa akhfa ọba tó nímọ̀ nípa kọ̀kọ̀ àti tó pamọ́ kò sí tí ọlọ́run ọba dáadáa dá lórí ilẹ̀ tí ń bẹ lórí ilẹ̀ àti tí ò ní sánmi àkọlù onímọ̀ nípa rẹ̀ naam. ìyẹn ni pé àná àtọ̀ lọ́dọ̀ tiwa òun ló ṣe kí ni olókéré ju àbí ó wà lọ́wọ́ ala asgara tàbá tó rí nǹkan tó tún kéré ju atom lọ tójú yín ò lè rí tójú wọlé lókè yín. wàlá akbara nǹkan ò sì ní tóbi títí àkọ́nà ò sì kí ni onímọ̀ ń parẹ́ tàbá bẹ́ẹ̀ wo bí àwọn nǹkan ṣe tó ẹ̀dá kọ̀ọ̀kan mọ̀ júwe bọ́lọ̀ ń bá ṣe rí lọ́dọ̀ rẹ̀ sótíyé tamadébò lọ́lọ́ ṣe tómi tó lọ́dọ̀ tìyàn ọ̀tọ̀ bá ṣe júwe rẹ̀ lọ́dọ̀ erin ọ̀tọ̀ bí òdegini bí ó ṣe júwe rẹ̀ lọ́dọ̀ àwọn nǹkan tó ju erin lọ ní àwọn ẹ̀dá tó jù wá lọ dáadáa só tiẹ́ nígbà tí ódúwúdà ó júwe ọlọ́run bá dẹ́dà ìmọ̀ ọlọ́run ó júwe ìmọ̀ ọlọ́run bó ṣe kíni bó ṣe mọ̀ lọ́dọ̀ ara rẹ̀ tó pé nígbà tí ó júwe só tiẹ́ ó ní ẹ̀ẹ́ inni wajadtu imra'atan tamlikuhum wa uti'ati min kulli shay'in wa laha arshun azim ní sọ́tún nẹ́bì ó ní mo rí arábìnrin kan ó lọ́lá tó tóbi tó ti ọlọ́run á fún nínú ọlá tó pọ̀ ó wá ní wọ́n ń forí balẹ̀ fún kíni oòrùn wọ́n ń forí balẹ̀ fún tí ò tó ọlọ́run ó ní wọn ò lè forí balẹ̀ fún ọba tó dá látàsídùdù alẹ́dì tí mo fẹ́ mú dáyà ní pé alẹ́dì yúkùrí jòlákábọ̀ à fi sàmà wà ọba tí ó ma mú yàní wọ́n ní kóró yẹn kéré gan so náà Allah yasjudu lillahi alladhi yukhriju al-khab'a samawati wal-ard. al Wa ma tukhfuna wa ma tu'linu ìyẹn ni pé kábọ̀ àyẹ̀ wọ́n lò ní wúdíwúdà máa ń jẹ bó ṣe kéré tó pé kò sí bí kìíní ẹ̀ ṣe kéré tó ọba tó dá sínú ilẹ̀ ohun tó pamẹ́ sínú ilẹ̀ ọba tó dá tó pamẹ́ sínú ilẹ̀ tó pé tí máa lọ wọ́n ní yóò máa wo ilẹ̀ pẹ̀lú àwọn kásẹ̀ kìíní ohun tó wà lábẹ́ ilẹ̀ ìyẹn ni pé tí wúdíwúdà fẹ́ fi júwe ọlọ́run nígbà yẹn òun ni pé bí ìgbà yẹn ṣe kìíní bó ṣe pamẹ́ sí sọ ọba tó wà mọ̀ nípa tí Suleiman rí látara udi látara nọ́mìlì ìgbà ṣé pé àwọn dábà náà tún máa ṣe ni wọ́n á tún máa kẹ́ra wọn ẹ́ àtà ìlà àtàwọn aláwà dì nọ́mìlì kọ́ọ̀lẹ́tì nàmìlẹ́tù yá àyàtò ànàmìlì díkùlù masakinakum láyàtì mẹ́mìnàkún Suleiman wọ́jùnú ìdúwọ́n láyẹ̀ ṣòro ìjọ tí àwúrẹ̀ mi ń sọ fún àwọn ọmọ rẹ̀ pé ẹ sáwọ́ ẹ má jẹ́ Suleiman àtọwọ́ ogun rẹ̀ kí wọ́n ṣe ni kí wọ́n tẹ̀yìn balẹ̀ <laughs> hadi rahmatullah ìyẹn ti pé àwọn àwúrò na àṣà náà ṣe ni wọ́n communicate wọ́n bára wọn sọ̀rọ̀ ìyẹn ni pé ọ̀gá àwọn olórí wọn tí fi ń sọ pé ẹ wọnú sàlọ́ má Suleiman àtọwọ́ ogun rẹ̀ ó tẹ̀yìn balẹ̀ tó kí wọ́n ha ana ṣukúra ní ìmọ̀tíkà ìyẹn ló fi ń bẹ ọlọ́run gbà mí láàyè fún mi níyọ̀ǹda kémi náà kí n lè dúpẹ́ ìdẹ̀ra tó ṣe kí ni tó ṣe fún mi ìyẹn pété yóò bá lè ronú dáadáa kò lè dá ọlọ́run bá dẹ́dá rẹ̀ mọ̀ ẹ jẹ́ ká padà wàlá akbar min dhalik. wàlá akbar illa fi kitabin mubin. wàlá akbar tabari nǹkan tó ké tó tóbi ju ọmọ náà gún lọ tó ti yé illa fi kitabin mubin àyàfi kó jẹ́ pàwọ́ ọlọ́run ti kọ́ kalẹ̀ sínú bó sínú tíra ìyẹn ni pé kitabul maqadiru kulli shay'in tíra tọ́lọ̀ ń kọ òdiwọ̀n gbogbo nǹkan sí gbogbo nǹkan ló wà nù dọ́kúmẹ̀ntì ọba adẹ́dà tọ́lọ̀ ti kọ́ fi umar kitab inú tíra lọ́dọ̀ rẹ̀ bí gbogbo nǹkan yẹn ní pé gbogbo ètò sẹ́mi ayé wa kò sí kankan tó rújú sotie lọ́dọ̀ àwa tí arùpá ń ṣètò ara wa ló rújú fún wa níjọ́ tí wọ́n bá dìgbò wọ́n mú nǹka wa àbí àmọ́jọ́ tí wọ́n bá pè nǹkan òǹkà yẹn máa ṣe kí ni òǹkà yẹn máa ń dàrú mọ́ lọ́wọ́ yes ń bàbá fẹ́ fún yàn tẹ́fẹ́ mú nǹkan lọ kó nǹkan lọ sílùú kan ó yẹ kẹ́rẹ̀ òpin kí population wa what is the purpose of censor purpose sẹ́yìn fẹ́ sọ máa gba ah, nílùú yìí yóò bọ́sẹ̀ tóbi tó o ó yẹ kí wọ́n lè ní center tí ó lè o tí ó lè tó báyìí tábà sì fún wọn ó gbọ́dọ̀ tó báyìí ọba tó adẹ́dà tó dá wàllá ìlàdí ọlọ́run gbogbo tó dá kò sí tó pé ó ní àyà eh, ó ní mo ṣe ilẹ̀ ní tí ó tó yín lò kì kò yẹ kọ́mọ ni wọ́n jà lórí ilẹ̀ mélòó láti ìlú mẹ́ mélòó kan ẹ jẹ́ ká kán ṣe statistics kó sọ fún wa pé mélòó pọ́ṣọ̀ mélòó láti ìlú lórí ilẹ̀ táwọn ẹran jà lórí ẹ̀ kìfẹ́tà ilẹ̀ yẹn tó ń tá ilẹ̀ dáko wọ́n ti wo ilẹ̀ dáko tán ilẹ̀ wo ni wọ́n fi dáko tán ẹ fún mi. wọn ní na ji ala fẹ́ẹ̀ta kifata sí ilẹ̀ ní tí ó tò yín lò àyà àlàyé wà wa kọ́ra ẹ̀ tún sì kú ara yín sínú ẹ̀ náà. alá tọrọ yẹn ò bá ti yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn so ti yẹ àwọn tọ́rọ̀ ni ó yé jù dáadáa wọ́n fẹ́ ju ìwọ̀n fún wa àwọn ni awliya Allah àwọn ọ̀rẹ́ ọlọ́run ẹ mọ́nú wàlíwàlí yù gẹ́gẹ́ bí apá kan ṣe ṣe nù kẹsẹ̀tì kan àbó sì júwe fún wa yes nínú ọ̀rọ̀ tó yẹ kó yé wa dáadáa pé mọ́nú wàlẹ́ àlìwàlí yìí tààlà ń pè lọ́rẹ́ ọlọ́run gan sáré pàdé òjúwe wọn fún wa ni àwọn wọn ti wá sọ wòlíì dín tó pamọ́ tẹ́mọ̀ kò kò jìnnà rárá ọlọ́run bá lẹ́kẹ́ ọmọ júwe àwọn ọ̀rẹ́ ẹ̀ fún wa ó dẹ̀ júwe ẹ̀rọ àkọ́rán bẹ́ẹ̀ ni ànábì náà ṣe ni ó júwe rẹ̀ ànákọ́ lágbájá ọ̀rẹ́ ọlọ́run ni lágbájá ọlọ́run rẹ̀ làwọn attributes àwọn tá a máa rí lágbájá ọlọ́run lágbájá ọ̀rẹ́ rẹ̀ ni àlùwálí òun lẹni tọ́lọ̀ ń fẹ́ ẹ ìfọ́tò bàkọ́rà kí ló wí Allahu waliyyul ladina amanu. eléyìí làkọ́kọ́ ayà tó kọjú èwòlí fún wa ó ní Allahu waliyyul ladina amanu ó lè mi lọ rẹ gbogbo ta ni olùgbàgbọ́ òdodo adẹ́gbẹ́gbẹ́ tó bá ti nígbàgbọ́ sọ́lọ́ ta ni ó wòlíì ni lóòótọ́ القرب والدرجة درجة القرب العبد إلى ربه òdiwọ̀n ìsúnmọ́ ẹrú sọ́lọ́run rẹ̀ ó lè máa sọ bóòlù ṣe tó lọ́dọ̀ tani lọ́dọ̀ Ọlọ́run bá dẹdà lójú sọmọ hadith tó lálàáfíà tàbí wà má dáadáa ó ní mọ náà dàrí wà ní yá ẹni bá bá ṣọ̀tá ọ̀rẹ́ mi kan fọkọdé ádántòwú bìlẹ hàrù èmi náà ti kéde ogun pẹ̀lú rẹ̀ àdísì yẹn níjọ́ nígbà tó ń kà á táwọn àtàwọn kan tó ń ta lọ́dẹ ó yẹ ká ka àdísì yẹn kó yé wa dáadáa àdísì yẹn júwe wọ̀lí yìí fún wa àwọn afáàdé máa ń sìtú fún wa mọ́nà àádẹ́rì wọ̀lí yẹn fakọ́dé láàyè mi ó ní wàlá yàgàlù àbdù ẹ́ wàlá yàgàlù àbdù yàtàkọ́rọ̀bà ìlẹ́yà bìṣẹ́ ìn yàtàkọ́rọ̀bà ìlẹ́yà بشيء أحب بشيء أحب تقرب إلي ب لا كنت كنافل كنت كنافل ولا يتقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضته عليه ó lẹ́rú ò ní ṣe kí ni kò ní súnmọ́ mi tó tó tí mo fi nífẹ̀ẹ́ sí tó tó tí mo ṣe lọ́rọ̀ yẹn fún ìyẹn ni pé tó di wòlíì Ọlọ́run kí náà kọ́ wá ṣe mimma iftaradtuhu alayhi àwọn nǹkan tí mo ṣe lọ́rọ̀ yẹn fún ohun tẹ́yẹ̀ náà fi di wòlé ọlọ́run ó ní nǹkan àwọn kíní ọ̀ràn èèyàn ọlọ́run tẹ́yẹ̀ bá mọ́ràn èèyàn wọ́n wò ní gba náfìlà lọ́wọ́ èèyàn tẹ́yẹ̀ bá ṣe kíní kò kí ìṣá ẹ̀ àbí ó wá sùn ó wá jí láago mẹ́rin àbí láago mẹ́ta àbí láago kan òru wọ́n wá ṣe kíní wọ́n wá ṣe kìyàmù lé wọn ò ní gbà lọ́wọ́ ẹ̀ wọn ò ní gbà wọ́n máa ń yà àwọn èèyàn lẹ́nu pé gbogbo tí ò ní í ẹ̀sìn wọ́n máa ń wú àwọn èèyàn ṣe abẹ́rẹ́ wípé bó ni bó lẹ́sí tẹ́wọ́n sábà lọ à ago kan orú ni yín máa ti jí ago kan ago ẹ dáhà ni ẹ sùn anábì máa ń sùn sallallahu alaihi wasallam inna rabbaka ya'lamu kí ni annaka taqumu adna mísùlù sẹ́yìn lẹ́yìn ṣùgbọ́nàlá ọlọ́run rẹ̀ mọ̀ pé wọ́n máa dìde mísùlù sẹ́yìn lẹ́yìn ìdá méjì ìdá mẹ́ta kí ni òru wà ní ìsìpà àbídájí rẹ̀ ìyẹn ní sùn a ti bẹ̀rẹ̀ òru báyìí jẹ́ òyàwó ẹ̀wà nù a ti bẹ̀rẹ̀ òru òru ti bẹ̀rẹ̀ báyìí lódò pé ní sùn lẹ́yìn dájú ọmọ ti lọ bí aago méjì àbọ̀ sí mẹ́ta ewu lágbo kán ewu tá a fẹ́ lò bẹ̀rẹ̀ wípé èèyàn wá ó fẹ́ di òòlì ọlọ́wà bí bikini àhábà ìlẹ́yà tó tó tí mo nífẹ̀ẹ́ sí tún tó tọ́ràn èèyàn ní ìwà ìbísúnmọ́ ọlọ́run ó ní wàlá yazal tó wá mú wàlá yazal abdi tí o bá wá yẹ tí o bá wá gbò yàtọ̀ kọ́ra bẹ̀ láyé bí nàwáfì alhamdulillah ní kí láti ẹ̀kọ́ tó gbé nàwáfì ni alhamdu tàtọ́wọ́ àwọn iṣẹ́ ilé iṣẹ́ táàkàrà láṣẹ kó ṣe táàtì kí ni iṣẹ́ táàkà láṣẹ táàṣe lọ́rọ̀ èèyàn fún yóò wá máa ṣẹ́jà àwọn ẹrú lọ àwọn ọ̀pọ̀lọpọ̀ wá ti wá fi nàwáfì lè wá síbi kí ni tẹ́sùmí fífà ṣé tẹ́sùmí ni wọ́n máa sọ̀rọ̀ ní wòlíì kubawe mande tozi eh aya mo be do ko be be mm se to si de kini to lore mi e bi na yi pe awon sunna lo ro wa kwenye e ni kina pe sunna lo ro wa ti sunna won na fi la ta ma yan ka to ki ta ba ki won tan ko si yen won yo si le mo sunna lo ro wa ti bo aya ko se kini o àkọ́kọ́ mọ́ràn ẹ̀ wá ọ̀dàkẹ́ wa ní òní kí àìlà àmúbẹ́ kí rákà mẹ́rin lẹ́yìn àìlà àbí rákà mẹ́rin bìfọ́ rẹ̀ wọ́n là sí àmà dùà àti mú kíni ìran dùà náà náà ẹjá júwe wòlíì kàtà náà ti júwe fún wa sallallahu alayhi wa sallam abdullahi ọmọ umar yọlọlọ kó máa bá abdullahi ọmọ umar abdullahi ọmọ umar lálàá kan níjọ́ kan aláyẹ̀ wa dẹ́rùbà ó wá rán fún ànábì Muhammad ó ti ní gbogbo àwọn èèyàn lọ́mọ láìkì tọ́mà dílà rẹ̀ wọ́n fẹ́ sọ àlàáhùn fún ànábì tánàbí ó segin tí ó tù fún òun ká kó náà ṣẹ̀ṣẹ̀ lálà sẹ́wọ̀n ká náà segin kó bá ń tu sùtúrú wọ́n ń lo chance yẹn opportunity tí wọ́n ní tí gbogbo èèyàn kan ò lè nírú ẹ̀mọ́ bẹ́ẹ̀ lálà ní sẹ́wọ̀n láṣẹrẹ ni à ń sọ̀rọ̀ nípa ẹ̀ à ń sọ̀rọ̀ nípa tẹ́yà bá lálà kí làdá ó lóun alálà wípé ó lóun rí lójú ran wípé àwọn màlẹ́kà méjì kan wọ́n sí kí ni wọ́n ń fa àwọn lọ sínú náà wọ́n bá wọn lọ síbò sínú náà lẹ́ẹ̀kan bàrà báyìí ó sẹ̀ jáde lọ́wọ́ wọn kí bí sọ ń parí lórí aláìrìn anábì ni abdullahi la rajulu salih law yuqama al-layl ni tí máa ń jí kí òun ní ẹ ti gẹ́rẹ̀ tí máa lókè ní tí so ẹ bí ọ̀pọ̀lọpọ̀ tó fẹ́ di wòlíì bóòlù irun òru wa irun òru táwọn kan ti fẹ́ sọ di kíni o wọ́n ti fẹ́ sọ di irun ọ̀ràn yẹn ká jí ṣe tààjú di àwọn kan ti fẹ́ sọ di ọ̀ràn yẹn tẹ́lẹ̀ bá ti di three ó ti di wọn ó jí ní so níbi tí ọ̀ràn yẹn ràn wọ́n lọ́rùn dé ó wá jẹ́ káwọn náà wá fi lè ṣe kí kó ràn wọ́n lọ́rùn so yẹn ni pé abúlé wa ni títí tóun fi pàdé ọlọ́run òun òun ò ní fi òun tàájú di lẹ́lẹ̀ òun lé kíni òun ní fi òun tàájú di lẹ́lẹ̀ ní asòrò Ahmed ọmọ ambel asọ́mọ kíni Ahmed ọmọ ambel rọ̀yìn ọlọ́ ọlọ́mọsàwákẹ́ àbáwọn ọmọ Ahmed ọmọ ambel ó fẹ́ wọ mọ́sálásí kan ní sàn lọ́dún kan ń wájú wọ̀ bẹ́ẹ̀ bí bàtà mẹ́wọ́ mọ́sálásí wà lálẹ́ ńgbà mẹ́ta àti kí iṣẹ́ ìtàn security ṣe kí ni ó sì ti géètì ló bá kalẹ̀kùn kalẹ̀kùn lọ́nà àfá ẹ̀ nílé wọ mọ́sálásí àti tilẹ̀kùn ẹni kí ni ẹ ti tilẹ̀kùn ọmọ èmi ò à ń gbà lásìkò yìí à ń tẹ́bá lè dúró tásùbà báyìí tó ṣe àmọ́ bí kí wàá dún lẹ́nu ọ̀nà mọ́sálásí ó wá rí pé bakery kan wà nítòsí torí pé àmọ́ bakery sì ṣiṣẹ́ overnight so wá rẹ̀ ni ẹ ti ń bake ó wá lọ dúró wá wò pé kó o dúró ẹni wọn náà ẹ máa bọ̀ àfa ẹ má dá dúró mẹ́wọ̀n ẹ máa bọ̀ níbi títí lè ṣe kíni tí lè mọ́ wà tó lọ́dọ̀ bẹ́kà ó wá gbọ́ ike gbogbo bí bẹ́kà ṣe ń ṣiṣẹ́ tí ṣe ń lọ fúláwà tí ń ṣe bá ṣe ń ṣàwò ẹ máa kí ni bẹ́kà ń sọ bẹ́kà ṣe subhanallah walhamdulillah wala ilaha illa ó sàkó kò dákẹ́ àkàrò ṣíṣe bẹ́kà náà abdullahi eh, imam ahmed lọ́yìn ọ̀lọ́ wọ́n bí bẹ́kà yẹ pé kí ni tó ń fẹ́ gan kí ni lórí kí ni tó ń fẹ́ kí ni tó ń fẹ́ tí wà láà tó ń ṣe àwọn torí pé askáàrù ti ń ṣe ẹgbẹ́ ìwà níṣẹ́ nàwáfíìl nàwáfíìl nàwáfíìl èlé iṣẹ́ ni bíbí ká yẹn ṣe wọ́n máa o ó wá pípé ó tó ti ń ṣe báyìí ó ló ti pẹ́ o ó ti pẹ́ gan o tiẹ̀ lè kọ́ kí ló ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run sọ́dọ̀ tiẹ̀ ti wá ṣe tó ń fẹ́ gan-an àbí kò tí ì ṣe ó ní ó ti ṣe kan àmọ́ kò tí ì ṣe kan òun sì ń bẹ lọ́run ṣe kí ló ń fẹ́ gan-an ṣe fún ọ ó ní mò ń bẹ <laughs> ó ní ajẹ́pẹ́lẹ́ kejì ti gbà lọ́wọ́ a ana imam ahmed ọmọ ahmed hàrá awliya Allah tó ti àwọn ọ̀rẹ́ ẹ̀yà pálípàlì ti ju rẹ̀ ó ní àlá ẹlọ́mọ dáadáa ìmúnà. àwọn ìyá àwọn àwọn la wọn ò ní bí tí lọ ìyẹn ni pé khawfun fil ahwal qiyamah la yukhawifuhum kí làwọn bá pàdé lọ́dọ̀ ọlọ́run bọ́ọ̀lù àti kíámù ṣe nílì dẹ́rù bá wọn wọ́n máa fẹ́ pàdé ọlọ́run ni ẹ̀gbọ́n wọ́n máa fẹ́ kí ni wọ́n máa fẹ́ pàdé ọlọ́run náà wà láwùn yà àdánù bẹ́ẹ̀ ni wò ní banújẹ́ lórí pé kí làǹfẹ́ fi ẹ̀sáyé lọ torí kébi tí wọ́n lọ yẹn ò lè jẹ́ kí wọ́n banújẹ́ tí wọ́n ti ṣiṣẹ́ kalẹ̀ ó wà mẹ́jú rẹ̀ wọ́n wá ní. àlẹ́ ìhà ọ̀nù wàhánù yàtọ̀. a jẹ́ wípé sífà ìròyìn àkọ́kọ́ fún wàlẹ́ yìí á yẹ kúnà ánànú bìlà ó gbọ́dọ̀ mọ ọlọ́run rẹ̀ ó gbọ́dọ̀ kí àlẹ́ ìmán òun làkọ́kọ́ àtàwọ̀hìd ìmọ̀ ọlọ́run lọ́kàn sọ́sọ́ máa ṣe kí ni yóò délẹ̀ lọ́dọ̀ ọlọ́gbọ̀n wọn yóò rẹ̀ yẹjú wàkàánú tó bá nígbàgbọ́ yẹn yóò rí ni yóò tún wá máa ṣiṣẹ́ àtẹ́kù àmà ẹ̀ ìbára kí ni fíìlì màmúr wọ̀tìnà abẹ́lẹ̀mẹ̀rẹ̀ wọ́n máa sin tọ́lọ̀ ń fẹ́ wọ́n rẹ̀ máa jìnà sí tọ́lọ̀ ń fẹ́ tọ́lọ̀ ń fẹ́ kí ni àkọ́kọ́ tọ́lọ̀ ń fẹ́ ní ojàre akíìmù sọlá asọlá irun ni lẹ́yìn pàtẹ́ nígbàgbọ́ tán kí ni ó kù ẹni kílẹ̀ rí mi lórí ẹ̀ ó ní nígbà tí Jibril wá bá nẹ́bọ̀ Muhammad àti sí Umar ọmọ Khattab ó ní àgbẹ̀ ní anil Islam ó ní fún mi nílò nípa Islam kí ni Jibril alẹ́mi sọ fún ó ní kí ni antash adala ilaha illallah kí wọ́n lórí wọ́n tó kí mọ́ sọ́lá lẹ́yìn iman kí ló tẹ̀lé asọ́lá sotie ìyẹn ni pé lẹ́yìn ìgbàgbọ́ tabalọ wọn sífọtìlì mùtàkìn náà sotie ní sùrọtìlì bákọrà àwọn sùrọtìlì bákọrà wọn àti alẹ fìlàní dáríkìlì kìtàbù láàrin ìgbàfin húdàlẹ mùtàkìn alẹdínà kíni yóò mìínú nàbìlẹ gẹyìn kílómítà lé. wàyí kí téèyàn tí ò bá kírun kì í ṣe wòlíì. ẹ ọmọ rẹ kò yé wa rárá mi tẹ ẹ bá ti lẹ́yìn fi ìrún láre tí máa ń fi ìrún ráre kò ní jẹ́ wòlé ọlọ́run. innal muttaqina fi jannatin wa 'uyun akhirina ma atahum rabbuhum innahum wọ́n ti wà láyé tí wọ́n ń ṣe dáadáa wọ́n ń ṣàwọn ṣe wọn dáadáa wọ́n ń ṣàwọn ṣe wọn dáadáa wọn wà káánú yẹtàkùn wọ́n jẹ́ ni tó jẹ́ pé haúlá yẹtàkùwà yẹtàkùnà yẹn wọ́n tẹ̀ láti ọlọ́run ní kọ̀kọ̀ àti kíni àti ní gbangba ó wá ní láhùnmùl búṣọ̀rọ̀. làhùnmùl búṣọ̀rọ̀ fi ṣẹ̀yà ti dúnyà àwọn eléyìí kan tó kú ọ̀ ni ròdù ló ti máa dé wá bá wọn láwọn yóò ti máa sọ dáadáa pa wọn gẹ́gẹ́ bí àdébìtì sọ dáadáa pa kí gẹ́gẹ́ bó ṣe sọ ń pa dáadáa nípa Bilal ọmọ Rabah pé Bilal mo rí ẹ lánàá tó ń ṣáájú wa lọ́nú àlìjẹ́nà ẹ ti kẹ́tẹ̀ anáyẹ̀wò ah! bíbí láti kí ló máa ń ṣe gan tó fi jẹ́ pé a rí ọ à ń kúrò ẹsẹ̀ bàtà rẹ nínú kí ló nínú àlìjẹ́nà ẹgbẹ́ kí ni Bilal sọ tó kéré tọ́pọ̀lọpọ̀ wòlíì òní ìjẹ́ sí tó pé wòlíì lọ́dọ̀ tí ń sìn ẹgbẹ́ wá ní kí ni o bẹ́ẹ̀ tó wí láàrin tó tóbi tí sì ń lo mọ́tò ńlá olùkílà kó làwọn kà kún wòlíì alẹ́ ìsàkàdà rẹ̀ wọ́n láì kìí ṣe bẹ́ẹ̀ ẹ má jẹ́ kó sọ fún yín pé iṣẹ́ kan lè yóò ṣe ọ̀fàṣẹ́ kan ni wọ́n wà tó ní wòlíì wọ́n máa ń sàlábà ara wọn èmi ò rí ìrìn àjò àwọn sábẹ́ ni wọ́n bá máa sàlábà ara wọn ẹgẹ́ ìtẹ̀ àwọn mo bìlì ìgbéra kí wọ́n máa dégí ni sẹ́wọ̀n náà nìyẹn sàlábà yẹn ni pé nígbà tí máa ń ṣe race competition tó ń sáré ṣe ara sáà tẹ̀ fún yàn kan ní kẹ́lẹ́ ah, ọ̀wà wọlé wọ́n ni à ah, gbàtí sẹ́wù kan fẹ́ wọ dáírà kan ó kà bá sẹ́wù kan ní sẹ́wù kan àìwọ iṣẹ́ rẹ̀ ò tí tó báyìí padà padà bọ́ o. sẹ́wọ̀n àwọn ìròyìn gẹ́sìkíá ọ̀rọ̀ yẹn gba because torí pé àyè táwọn wáyé ibi táwọn lọ yìí tó ti ẹni tá a fẹ́ súnmọ́ ìta ní ọjà rẹ̀ Allah subhanahu wa ta'ala tó tẹ́lẹ̀ gbàmí táwọn ẹbí máa ń ròyìn àwọn sàbẹ̀ fún yín tábí máa ní kíni tó bá rán ní àwọn ẹ̀ẹ́dẹ̀rù pé sáà sàbí àbí wọ́n ju àdẹ́dùwà Muhammad lónìí ẹ̀ẹ́dẹ̀rù pé ṣé sàbí kan ni tí máa rán àwọn sàbí fún ah, yàrá òkú ah wọ́n fún yẹ káwọn léyìn tí kọ́ọ̀tì ara wọn dànùdànù pé ah ọ́ àgbáwájú wa ọ́ àgbáwájú wa ọ́ à lọ ìwọ ò tí mọ̀ sásẹ̀ so wọ́n wá jẹ́ kí kálukú máa dààmú wọ́n wá fi sí ọ̀ràn yẹn àwọn iṣẹ́ àṣegbọ́ rẹ wọ́n fi lẹ̀ lẹ̀ iṣẹ́ tí ò sí wọn ká máa wá káàkiri àwọn ìwádìí lè àwọn ìwákàrún kún wọ́n ṣe ìpàgọ́ kan ló jẹ́ ẹ̀sìn níjó ni nínú December mo fẹ́ tẹ́mi mi ń bẹ̀rẹ̀ ọ̀rẹ́ búra mo kúrò ní mọ́ṣáláṣí ìgbàgbé agobi mẹ́sàn-án jọyìn àbí two nine mo wá lọ mo lọ sọ́nà uh, Táíwò ròdì mẹ́rin subhanallah àti ìyá tí ò lè rìn wọ́n sì gbé jáde atẹni tí ò kírun ìṣá ìlàlẹ́jọ́ yẹn bó ní ń lọ bó ní wọ́n ń lọ àwọn àkàwà àkàwà lọ́wọ́ agbádá àkàwà ń fa agbádá lẹ́yìn kálukú wá di wòlíì lálẹ́jọ́ wọn torí pé tí wọ́n wá láwọn ọmọ wà kúwà káàkiri kálukú wà rò pé sọ lè ṣe drama bí kálukú wá sí lè ṣe tó bá sí lè dẹ̀mọ̀ tó ní wọ́n fi wà gà á sẹ́ẹ̀dì pé ti yá àdẹ́wà Muhammad kí a sọ̀rọ̀ ọlọ́kùn máa bá ó jòkó jòkó ń dọ́kan ní jòkó rẹ̀ ànábì ni ọmọ àlìjẹ́ndà kó wọlé ń sìn <laughs> kí mo pè ọmọ àlìjẹ́ndà kó wọlé ń sìn ẹ̀dá kan ọmọ àlìjẹ́ndà wòlíì rẹ̀ àbí kìí ṣe wòlíì sẹ́yìn kó wà àlìjẹ́ndà kó má jẹ́ wòlíì Ọlọ́run ẹ́ eh? so àdẹ́gbà ni ọmọ àdìjẹ́nà kó ṣe kí ni àwọn sàtẹ́gẹ́ kára ti pé a ah, ọmọ àdìjẹ́nà automatic certificate ni ẹ wọ́n ti fún wọ́n bàtà ara ọ̀pọ̀lọpọ̀ rò pé ó jẹ́ prominent sahaba ṣẹ́mọ̀lú táwọn èèyàn ti mọ̀ pé a ah, gbàtí wọ́n wọ́n kàrí pé rọ́jú lónà àdì just ordinary person wọn ò fẹ́ dàmẹ̀ gan lágbo àṣẹ ìfáàrẹ̀ wọn gà á ní mọ́sálásí wa àwọn alájí òde ti kàn máa wà mọ́sálásí àkóra gan afẹ́ ìmọ̀lẹ́ tó máa ń jókòó sí gan bẹ́ẹ̀ wọ́n rí pé wọ́n ò mọ́ ó tún ti jọ́ kejì the same person ọmọ àlùdẹ́gbà kó ṣe kí ni òun náà tún wọlé à ń lóògùn òun nígbà bí wọ́n ní kọ́ ó tún ti jọ́ kẹta ọmọ àlùdẹ́gbà kó ṣe kí yóò wọlé the same person à kálífọ́ wọlé eléyìí kò sí confam ni ẹ̀jẹ̀ wa bí irisẹ́ wò ni wọ́n ṣe àbúrò àmọ́ àmúrò ọmọ á sí rọ́dì ọlọ́wà ní ìmọ̀ ọlọ́mọ ayọ́rú sí bàbá àtọ́nà abúlé mo wá wó sùn sùn pé bá a ṣe fẹ́ jáde ọ̀dọ̀ falọ́ta ni arákùnrin ọ̀ọ́sùn lé mi lónìí <laughs> ilé mi lọ́dọ̀ kí ni ládìjọ sùn mo fẹ́ gbọ́ ọ lálejò má sàbẹ̀lẹ̀ mo fẹ́ gbọ́ ọ wọ́n lè lọ ebi àwọn bàbá lẹ́dọ̀kọ́ ọlọ́run tàbí àwọn àfáwà pẹ́ èyàn ká sọ fún wa ń bí pé òun kówó jọ báyìí owó tó fẹ́ la mọ́tò olóhùn àti àwọ̀ òun àwọn tẹ́gí ni àwọn kówó tó fẹ́ la mọ́tò wọ́n dàgbẹ́ ni gan bí pé àbúrò wọn ni wọ́n ló kówó jọ báyìí wọ́n aláì mọ́sálásí ni sọ fún abúlé fẹ́ tó ní bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ kúra mọ́sálásí òun kówó tó fẹ́ fẹ́ la mọ́tò jọ báyìí ó ní òun sì gba ẹ̀mọ̀ kí òun tẹ̀ sọ fáfá yẹn pé àánàkùnrin ọlọ́run bú aláṣìírí ọlọ́run ní pé ká fún wa nílò ká lóun aláàkúrà kí lọ́ọ́ lọ́ọ́ mọ́tò kò kalẹ̀ iná rẹ̀ yìí ó sì mi ò sọ fíìmù fún wa o ó sì ń bẹ lẹ́rìí ìnáfsì ìbílẹ́dì mo fẹ́ tẹ́lẹ̀ mi bẹ̀rẹ̀ ọ̀rẹ́ fúra mọ́síláṣì náà ti sọ fún wa ó sì ní kó kalẹ̀ ó sì kó kalẹ̀ òkè máa lọ ààbọ̀ ṣètò mọ́tò sì jẹ́ rírà wọ́n sì délé ìjọkẹ́ ààrùn àwọn ò tí gbèdé ààrùn wọn ò tí gbèdé sísun afẹ́ bọ́ ọbẹ̀ lọ́hùn fún owó yẹn tí ó fi ní bárkà wọ́n wà bẹ̀ fá títí sẹ́nu kí ìbá sì dùn ìyàwó sì ló mú lọ ọbẹ̀ ohun tí ìbá gbàgbé gbàpá sọ fún bàbá pé kí wọ́n tètè bá wa ṣètò kíní kó má pé àti á ló ń padà so ìyàwó náà ò sì yé ṣe kó má lọ ọ̀dọ̀ àwọn àrí pé ọ̀nà àwọn ò kó má jẹ́ pé wàhálà communications connection ìyàwó tí ń lò yẹn gan bóyá lójó máa ráyè béèrè àbẹ́rọ̀ pé láì tí ń lò tó wà lọ́wọ́ rẹ̀ lójó báwa wulẹ̀ kúkú kọ́ ti láì gan sọ́dọ̀ wa so ìyẹn ò wulẹ̀ sí kí ni ìyẹn ò kú ọmọ yóò lè dá kàn àbí ìbọn rẹ̀ yẹn rán ni ìyàwó rẹ̀ fẹ́ wá lo bí ọ̀sẹ̀ bíi méjì míì abẹ́ẹ̀lì máa inú àwẹ̀ ni mo ti rántí inú àwẹ̀ ni wọ́n ń sọkún abẹ́ẹ̀lì máa sọkún ó ní àtìyàwó àtòwó ọkọ gbogbo ẹ lọ etí abdullá ọmọ amúrò máa sí sọ fún àná hadisi yẹn ìrọ̀rùn kó máa bá ó ní kí ni ó ní wọ́n dẹ̀ sọ fún àwọn wá sùn lálẹ́ ẹjọ́ àkọ́kọ́ òun rò pé yóò jí tààjú dòkà tààjú di yẹn náà ò yàtọ̀ because kò yànnà náà ìnú hadisi yẹn wípé tí máa ṣe ni ó náà ò rí tuntun kan ìyẹn ni pé gbogbo àdá ṣe máa ń ṣe lórí ẹ̀sẹ̀ kí ni ìlú ṣe láàrífà yìí ziyada fi máa lọ hadisi ah bẹ́ẹ̀ rí nǹkan kan ah ìjọ́ kẹta àwọn sùn ìjọ́ kẹta àwọn sùn ìjọ́ kẹta táwọn agbàlejò máa wà á níjò ní ànábì lọ́mọ àlìjánà kó wọlé ìwọ ni ní ọdún ní ọ̀rọ̀ ìwọ ni kí ni tọ́ ọmọ ẹ̀ṣẹ̀ ẹgbọ́ kí ni ó sọ fún wa ó máa parí kùránì mẹ́jọ àwọn yóò ti ẹ̀sìn kùránì máa ń ẹ̀ lérí wòlíì ti ká kùránì lọ́wọ́ ẹ̀ lérí kẹ́ẹ̀ pé wọ́n sọ fún pé ẹ̀yìn olè ká kùránì dí kí ni sọ tánàbí sọ pé kùránì ní wíìdì yín láàzì ní yín ó lẹ́ni bá sùn aláàzì níbi láàzì ní tí ma ń ṣe tó bá jí lóru láàárọ̀ ọjọ́ kíkó tẹ́kí ni kò ṣe àríwá àdáni tí ẹ̀ máa yan náfìlà kan lóru tó bá gbàgbé tó sùn gbàgbé kó yàn lójú kíni lójú ọ̀sán kẹ́lá àbílẹ̀ mọ̀ pé kíní yẹn simple gan èèyàn máa ń ka pọ́ṣẹ̀ kọ̀ọ̀kan lójúmọ́ kọ̀ọ̀kan ó lẹ́ni bá káyà ọgọ́rùn-ún lójúmọ́ kan wọ́n kà sínú ẹni tẹ́mi rẹ̀ fọ́nú fọ́ra níbi kùránì kíkà ah, tó wọ́n àwọn ọdẹ àtọ́bá tó wọ́n tó wá ní tọ́bá tó sa kùránì púpọ̀ ah, aṣọ rẹ̀ ó máa pọ́n dẹ̀ńtọ́ òfin ọládàdì rẹ̀ kùránì ló wọ́n ń sábà wọn ah, kí ni wọ́n ṣe ọbẹ̀ lè kó ndí kíni ndí kùránì kí ni wọ́n ṣe yóò máa wọ àwọn bẹ́ẹ̀ sọ di áàdì mi kí ni sábẹ́ yẹn sọ sábẹ́ yẹn ni tóun rí pé tóun ṣàkíyèsí pé bí a tóun máa ń ṣe ó ní pé òun ò fẹ́ sùn lálẹ́ ẹjọ́ kan ẹ wà fi kọ́lìbì yìí kó wájẹ́ lórí ẹ̀mí òun gírín tó ti ròyìn ròyìn èrò aburú kan sọ́mọlákejì òdì sí lórí ẹ̀mí òun tó bá fẹ́ sùn òun ó wà sọ àwọn òkè òun ha gbogbo alhamdulillah èyí ò sẹ̀mí ń lé kíni mo sì gbìyànjú láti kékeré máa sẹ́yìn òun ò ní kíní kíní ọmọlákejì lórí kíní lórí ẹ̀mí òun ìṣẹ̀tì ẹwọ sẹ́ǹsẹ̀ síbù tó tí Bilal ọmọ rọ̀bà ó ní mọ́ta àdẹ́sùtù kọ̀tùn ó ní mi ò wọlé ẹ̀gbẹ́ kí n sẹ̀gbẹ́ rí kí n tọ̀ àbí kí n yàgbẹ́ ìlà tàwàdà àtù àbí kí n sẹ́gbẹ́ kí n sàlùwàlá wọ́n máa tàwàdà àtù kọ̀tùn ń sàlùwàlá ń dọ́kàn rí báyìí kí n sàlùwàlá báyìí ìlà sọ̀lẹ́ ìtù bí àràkà àyàfi kí n fi àlùwàlá yẹn ṣe kí ni o ṣe rákà lórí pé onáfẹ̀lẹ́ náfìlá ti rè odò ìyẹn pé táwọn lẹ́yìn bá sàlùwàlá tábàyìí wọ́n sáré kan ṣe kí ni wọ́n fi àlùwàlá yẹn ṣe náfìlà ni so tẹ́ bá yẹn náfìlà lójú àwọn èèyàn àwọn yẹn kò máa wọ ibà yẹn kí àwọn eléyìí ò tiẹ̀ máa short cut <laughs> ẹ̀wọ̀n ní ṣùgbọ́n máa short cut ìdáwọ̀ lẹ́nu wọn ọlọ́run masáyẹ̀ ní sọ́wá fi wá sínú àwọn wòlé rẹ̀ alā inna awliya Allah lā khawfun 'alayhim lā khawfun 'alayhim sọ filahaya ti dunia tí wọ́n ní róòlù ní ó máa jẹ́ láyé ipò tí wọ́n bá rí rìnà sí wọn ìyẹn pé tán bá lálàá búṣọ wọn ní búṣọ wọn bẹ́ẹ̀ ìyẹn ni pé kára wọn kéèyàn kó ṣiṣẹ́ kan káwọn èèyàn ó fún gbá ẹni rẹ mi ànábì ní ìyín mu mi ní lórí iṣẹ́ dára tó bá ṣe ó ní ága bìṣàrà tó fi dunia ìróòlù ní tiẹ̀ láyé mu ìyẹn omi ìpè tó bá dálé kìá mọ́ wọ́n fi kí ni wọ́n àtúfọ̀ ní róòlù náà lahumul bushra fil hayati bushra ti àáfíà oríkìní alìjánà bushra tó tóbi nù alìjánà la tabdila li kalimatillah ọ̀rọ̀ ọlọ́run àṣẹ rẹ̀ wọn kì í chẹ́ǹjì rẹ̀ ọlọ́run kì í chẹ́ǹjì àṣẹ rẹ̀ ọ̀rọ̀ kì í chẹ́ǹjì rẹ̀. láàrin àwọn àlùfáà wọ́n sọ gbogbo ẹni tọ́lọ̀ ń bá ṣe lọ́kànnú àwọn olùfẹ́ ọlọ́run fọ́wọ́dọ̀ àríwá èrè jẹ́tẹ́tẹ́ kí ni tó tóbi ni ọlọ́run mọ́sàdá àánú jèrè tó tóbi láyé ń bí àti lálẹ́ kí á mọ ọlọ́run subahana kalam alhamdulilayi nashada laayila ila nfana Thank you.